أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الحمد لله الذي أكرمنا بصوم رمضان والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحابته أجمعين عباد الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه واشكروا له على نعمه الظاهرة والباطنة وقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن تعدوا نعمة الله لا تحصوها وقال تعالى مبينا على أن, أن علينا نعمتين نعمة الظاهر والباطن قال تعالى وأسبغ عليكم نعما ظاهرة وباطنة أدكوا فون ولون وباوا ولون وبا لا وبتي أسوا tó fi wá sí inú ìjọ anábíwá Muhammad ọba yìí náà lọ́ba tí ọwá fi àwẹ̀ Ramadan ó fi ṣe ọ̀kan nínú àwọn nǹkan tá a mọ̀ fi súnmọ́ ọlọ́wọ́n bá wa eléyìí àánú ni oríire ni fún àwọn tá a jẹ́ àlùmọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa wọn bá Allah níbẹ̀ náà àlùmọ́ náà tí òkú nígbà nǹkan kan ò sì ṣe é yóò kàn dísáìdì pé wọn gbà náà ni ọlọ́mọkàwá kún wọn ọlọ́run fi àwẹ̀ náà ó fi pọ́n wálé ó fi sàánú wa ni kọ́lọ́mọṣà ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa jálẹ̀ ìpè ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́ba ànábì wa Muhammad àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ à ń jẹ́rìí pé kò sẹ́ni tí a máa sìn yóò sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run òun náà là á pè òun náà là á bẹ̀ ọwọ́ rẹ̀ là á ti ń retí oore onìkan náà làwọn ọ̀ràn kan dáadáa lọ́dọ̀ ẹ̀ nítorí wọ́n ti ṣẹlẹ̀ sí wa nínú ilé ayé wa nítorí wọn bá kádàrá fún wọn èyí tí ọba ti ṣẹlẹ̀ ọlọ́run ò tí ì fún wa ni ọba yìí náà lọ́ba tí a lé ní gbogbo ìgbà ìbádọ́lá ẹ̀yẹ́rúsìn ọlọ́run al-isti'dadu li Ramadan èyí tá a fi bá ní sọ̀rọ̀ láàrin àsìkò díẹ̀ tí a ní òun náà ní ìpalẹ̀mọ́ fún àlejò tí ń bọ̀ wá bá wa. Bawa, òun náà ní àwẹ̀ Ramadan ọ̀pọ̀lọpọ̀ wa bàbá fẹ́ ṣèjọ bàbá fẹ́ ṣe àkójọ kan a máa tún lé a máa tún environment wa ṣe a fọ àwọn kọ́tìn wa gbogbo àwọn ìta ń lò àjọ wà ní tónítóní kọ́dà lómi ó tún lè rẹ̀ kù nítorí pé ó fẹ́ gbàlejò ṣẹ́rí Ramadan náà àlejò lòun náà a gbọ́dọ̀ palẹ̀mọ́ fún Ramadan náà gbọ́dọ̀ bá wa lásán bá ṣe wà yìí ọgbọ́dọ̀ bá wa pẹ̀lú ìpalẹ̀mọ́ ni torí ẹtọ́ bá palẹ̀mọ́ fún Ramadan òun ni yóò rí Ramadan gbà bọ́lọ̀ ń ṣe fẹ́ àánú yìí pọ̀ lérí wa sẹ́rí àwẹ̀ yìí tí ń bọ̀ yẹn ọlọ́mọsàjọ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́njẹ́ gbà á pẹ̀lú àlàáfíà ara pẹ̀lú arísìkí tó pọ̀ àti ìmánì tí ó pọ̀ kọ́lọ́n wa gbà lẹ́sìn fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ rí àwẹ̀ yẹn ní ìmọ̀tún mi ní àmìlá ọ̀kan nínú àwọn ọ̀dẹ̀rẹ̀ ọlọ́run ló jẹ́ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rí wọ́n lé odidi ọdún kan ni wọ́n máa fi ń ṣàdúrà lé Ramadan oṣù mẹ́fà àkọ́kọ́ wọ́n máa fi béèrè kọ́lọ́ mọ́ṣá ìgbà Ramadan táwọn ti gbà lọ lẹ́yìn oṣù mẹ́fà yẹn wọ́n tún máa bẹ̀rẹ̀ sí ṣàdúrà Ramadan míì ti ń bọ̀ fóṣù mẹ́fà láti oṣù mẹ́fà làwọn ti máa ń jí rẹ̀ bẹ̀ ipe wọ Ọlọ́run mọ́ṣá ìjẹ́ Ramadan ọgbà wa ọ̀pọ̀lọpọ̀ wa nígbà okoṣù kan okoṣù méjì là ń rántí ẹlòmíì kan ti bẹ̀rẹ̀ Ramadan ọgbà wọn dì sí orí ìgbà tó bá kọ̀ tún ra nítorí pé kò sí àrà tọ́lọ́run lè dá láàrin ká ṣíjú ká sì yá ẹlòmíì ti ń palẹ̀ mọ́ Ramadan lọ́wọ́ báyìí Ramadan àti ẹ ti ti tán yìí kan palẹ̀ mọ́ náà ni ee ọlọ́run bá lọ́mọ ọlọ́mọ kàwá kún wọn o ọlọ́ agbára ọlọ́run ọba wa mọ́sàdí aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́ agbára ọlọ́run ọba kọ́lọ́run wa dé láti bọ̀ tán dáadáa lérí ẹ̀ ọlọ́run bá ní àwọn ọ̀dẹ́ láti mo ṣe fún yín pọ̀ ẹ̀ débi pé wọ́n ń ta ọ̀dọ̀ ní mọ́tàláhi láti oṣù ha ọlọ́run lè lè kà á tán ara èyí tí ọlọ́run bá ní kárí tá a lè kà òun náà ní kí rọmọdánù ọba yàn láyé ọlọ́wọ́n bá ní wa asbaqa alaykum ni'amahu wa batina ọlọ́wọ́n bá ní fún àwọn rí rí èyí a rí gan alẹ́ kàtá ámbìlì tàṣẹ èyí tá a èyí tá a rí lọ́wọ́ pọ̀ ju èyí tá lọ nínú àwọn èyí tá a rí òun náà ní kí ọmọdé àwọn báyà láyé oríire ńlá ni ọlọ́mọṣàjá ṣe ríire bẹ́ẹ̀ ọkùnrin wa tóbìnrin wa ọlọ́mọṣàjá ṣe ríire bẹ́ẹ̀ oríire wà ní Ramadan fájàmá gbogbo ìran oríire téèyàn máa ń wá láyé àtọ̀run inú bọ́jẹ́ẹ̀tì wa ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n máa ń ṣètò rẹ̀ òrùlẹ̀ látìlẹ̀ kájídé ọlọ́run ọba ó ṣètò gbogbo ohun tí lọ́dún kan nínú Ramadan lọ́wọ́ àjẹmà gbogbo kádà látà ń lò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí kí Ramadan mi ò tó dé kí lẹ́lẹ́dẹ̀ kájídé mi ò tó dé èyí tí wọ́n kọ fún wa ní Ramadan tó lọ ni. lọ́wọ́ Ramadan eléyìí tá a tún wá fẹ́ ṣe kíni tá a tún fẹ́ bọ́ sí yìí sí tọ́wọ́ tún lòlẹ̀ látìlẹ̀ kájídé kọlọmọsà wọlé àánú ẹ ọlọmọsà dídá adé ọjẹ tiwa o ọlọ agbára Ọlọ́run ọba wa ṣáàrù ramadan ṣọra a lè tẹkisílì nafs min al-aqdari sanawiya agbé ramadan kalẹ̀ láti wá fi fọ ẹ̀mí ni nínú àwọn ìdọ̀tí tí ó ti yí ẹ̀mí yẹn àti láti wá fi ṣe àfọmọ́nú ara nínú àwọn àrùn tó ti wà nínú ara iṣẹ́ tí ramadan fẹ́ sínú ó tún ẹ̀mí wa ṣe ó sì fẹ́ tún àlàáfíà wa ṣe tàbá kọsọ sílé tasọ náà dọ̀tí lẹ́yìn ọ̀sẹ̀ kan kíláàsì ẹlòmíì lẹ́yìn ọ̀sẹ̀ méjì ẹlòmíì lẹ́yìn oṣù kan lòun fọṣọ tiẹ̀ yọ̀ọ́sà fọ̀ náà ni ṣe rí Ramadan yẹ oṣù tá a máa ń fọ ẹ̀mí ni tá a máa ń rì níhun ẹ̀mí téèyàn ó lè fi tún bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn iṣẹ́ rí gbogbo àwọn iṣẹ́ ibú téèyàn bá ń ṣe Ramadan bá dé èèyàn pàtì ṣé Ramadan bá lọ tán èèyàn ní padà síbẹ̀ mọ́ bẹ́ẹ̀ dàbí ọba ṣe padà síbẹ̀ ó lè jẹ́ bí twenty percent ni yóò tún túnra rẹ̀ yóò tún túnra rẹ̀ yóò tún ra rẹ̀ ṣe látara gbogbo àwọn iṣẹ́ tà ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn náà ìbáàdà wa before Ramadan ìbáàdà wa yìí pọ̀ bí Ramadan bá dé báyìí gbogbo àwọn tẹ́ ìfọkàn sí pé wọ́n lè máa pẹ́ mọ́ṣáláṣí ẹ̀ ṣèdí wọn tí wọ́n máa pẹ́ mọ́ṣáláṣí ìbáàdà lọ́lọ́sì náà wá sí láyé bí Ramadan bá wá dé bó láti rí ìbáàdà sí Ramadan yìí àánú látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run fáwọn àlùmọ̀ mi lẹ́yìn àlùmọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó àwa dúpẹ́ o ọlọ́mọṣàwọlá àánú rẹ̀ mọ́lọ́mọṣẹ́wá ní afárabore mọ́ọ̀rẹ́ jẹ́ o ẹ má jẹ́ ajẹ́ni tí ò ní mórí o ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa ìbádọ́lá ẹ̀yà rúṣin ọlọ́wọ́n bá sọ́mu rọmọdọ́nù kọ́ọ̀dìmù wẹ́yẹ́mbọ́gì anasita ìdàlá ọ̀rọ̀ àyà ni kápálẹ̀ mọ́ fún rọmọdọ́n lè anahu wájibu alakulli mùsùlùmí báàlìgì àákìlì mùkìmí sọ̀hì gbogbo èèyàn tó bá ti nílàáká inú tó sì ti bàlágà tó sì jẹ́ ẹni tọ́lá làáfíà tọ́lágbára àti gbààwẹ̀ tí ò sí rìn àjò wọn ni dandan ni kó gbà ọlọ́wọ́n ló ṣe dandan lérí wa ọlọ́run bá ní yá ayọ̀ alladhina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam mo ṣe ramadan dandan fún yín kutiba fúridọ̀ dandan ní jẹ́ kutiba èsì wọn kọ eléyìí fúridọ̀ ni wọ́n ṣe ní dandan fún gbogbo ẹni tó bá ti bàlágà tó ti dàgbà tó ti níláàká inú tí ò ya wèrè tẹ́rí rẹ̀ ọ̀dàrú tí ó sì sí nínú àárẹ̀ tí ó sì sí lórí ìrìn dandan ni kọ́gbà wẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayúwọ́ lẹ́dínà ámànú ọlọ́wọ́n lẹ́yìn tẹ́ ní iman ṣé mi ọlọ́run àwọn tọ́lọ̀ ń pè nìyẹn o yá ayúwọ́ lẹ́dínà ámànú ọlọ́run ní mo pè yín tẹ́ ní iman ṣé mi ọlọ́run kùtìbà aleikum ṣìyà dandan ní ká ìgbà wẹ́ o kàmá kùtìbà alẹ́ lẹ́dínà min qablikum bá a ṣe sàwẹ̀ ní dandan fáwọn tó ṣíwájú yín náà nìyẹn torí pé ẹnìkan ò lè súnmọ́ lọ́wọ́ ọba àfikọ́ gbàwẹ̀ ló jẹ́ pé ìdìmọ́ bàbá ṣe ń gbàwẹ̀ sí àwọn ẹ̀rọ yàtí súnà bẹ́ẹ̀ náà lọ́wọ́ máa súnmọ́ lọ́wọ́ ọba sí ló sì máa jìnnà sí sùsì èṣù yìí máa ń lágbára fún láti kọlu aláwẹ̀ nítorí pé tí èèyàn bá ń gbàwẹ̀ ìmọ́lẹ̀ kan sọ̀kalẹ̀ sínú ara ìmọ́lẹ̀ yìí ni wọ́n máa fààyàn lọ sókè lọ́dọ̀ ọlọ́run yóò sì máa dáàbò bò yàn níbi aburú èṣù ọmọ tó wá ya bó rán tí ò wúlò mọ́ tẹ́tí fẹ́ yín dànù ẹ̀ ẹ̀ ẹ̀ sáà nìkan máa gbàwẹ̀ àwẹ̀ súnà gbàdúrà fi gbà lóṣù mẹ́fà yóò yí padà torí ìmọ̀lẹ̀ ọlọ́run ọlọ́run ọba ní àwọn tó síwájú náà gbà wẹ̀ la'allakum tattaqun kẹ́lẹ́ páyọ̀ ọlọ́run ọba mo fi ní kẹ́ gbà wẹ̀ tẹ́bá wo ááyà yìí ẹ pé injí ó wa pé Allah ló pè wá pé ká gbà wẹ̀ kì í ti pé àwa la yan àwẹ̀ fún ara wa wọ́n yíyan àwẹ̀ fún yàn pé wọ́n ní kó gbà wẹ̀jọ́ mẹ́ta wọ́n ní kó gbà wẹ̀ níjọ́ tó àbíjọ́ tí ẹ̀sìn islam ṣe kí ni tó ń fi ilẹ̀ bíi alhamis àti ìjọ uh, monday ọlọ́wọ́ ba ló pè wá ya ayyuhal ladina amanu ẹni tó sọ̀rọ̀ yẹn ọlọ́ni nígbà aláàdì pè wọ́n yẹn ò ní jọ́sìn mọ́ aláàkọ́kọ́ ikima tá a mú nu ara yẹn ẹni aláàbá pè tí ọba dáhùn ta ni ó tún pè é jàmá ta ló tún fẹ́ dá lóhùn ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́ wa pé gbogbo èèyàn ó ní alladina amanu ikima ẹlẹ́ẹ̀kejì nù àwọn tó ní iman àwọn tó ní gbàgbọ́ ẹ̀yọ́ màyá mi ẹ̀yọ́ màyá mi nínú múra tó ṣe pàtàkì jùlọ tá a fi pàdé àwẹ̀ òun náà ni tẹ̀tẹ̀hìrù nùfúsì mínàlì àwùsàn ká gbìyànjú ká fọ ẹ̀mí wa mọ́ kú nínú àwọn tí ń bá gbàgbọ́ jẹ́ nítorí pé tí nǹkan yín bá sì wà lẹ́mìí ẹ̀ torí ẹbọ inú ẹ̀mí ni máa ń wà kó tó máa yọ nínú iṣẹ́ ọwọ́ ẹni kó tó di pé ọlọ lè bọ òòṣà àdílé yín òòṣà ti kọ́kọ́ wà lẹ́mìí rẹ títóbi rẹ wà lẹ́mìí rẹ ló ṣe dìde lọ díẹ̀ tó o bá ti pa òòṣà tinú rẹ a lè rí tìta a rí parẹ́ ọlọ́run ẹ̀yìn tẹ ní níbo ní imá ni màá wá jẹ̀ máa nínú ẹ̀mí kálukọ́ chẹ́ẹ̀kì ẹ̀mí ẹ̀kí rọmọdáhùn tó dé ìjẹ́lẹ́yìn ọlọ́run ṣàtúgbà nǹkan mi gbọ́ ọmọ ìyá má gbàwẹ̀ ṣòfò tọ́ba ti gbà mi gbọ́ yàtọ̀ sí ọlọ́run má wulẹ̀ gbàwẹ̀ nítorí ààwẹ̀ yìí wọn ní kọ́ ọ́lẹ̀ dípò tí wọ́n gbà tọ́lá ọlọ́run bá òpin yẹ ọlọ́run ní yáa yọ̀ọ̀lẹ̀ mo ṣèlú kù ọlọ́run ní ẹ mo pè yín o mo pè ológun o mo pè yín tẹ́ ẹ máa ń ṣe ájò o mo pè yín tẹ́tẹ́ pé ẹ máa sọdún àjọbọ àdábọ ọlọ́run ní tẹ́ ẹ ẹ̀yin tẹ́ ń bọrin Ògún ẹ̀yin tẹ́ ń bomi ẹ̀yin tẹ́ ń bọ àlìjẹ̀nu ẹ̀yin tẹ́ ń bọ èṣù ọlọ́run bá ní alladhina amanu ọlọ́run lẹ́yìn tẹ́ ti gbà mí gbọ́ ní báwo kutiba alaykumu siyam ẹ̀yin ní kẹ́ gbàwẹ̀ fún mi ọlọ́run ọba ò ní ìdí àwẹ̀ lọ́dọ̀ ẹni tí ó gbàgbọ́ bóò ló ṣe máa gbàwẹ̀ fẹ́ bá tó gbàgbọ́ a yọ lágbàdí ẹ o kéèyàn má gbà láàgbọ́ kó sì fi dupanu láti yìí gbàtàlì fàjàre yọ tí ilẹ̀ fi sún ọwọ́ síbẹ̀ lọ́gbọ̀n ọjọ́ gbẹ́rẹ́ ń bẹ lára ẹ̀ títí ẹ bá ó ní kankan nínú kọ́ńbọ́ọ̀dù rẹ̀ èyí tí bàbá olóògùn gbé fún àtàfún jálàbí ti ń pé gbogbo tí ń bá ń bẹ ní nǹkan ọlọ́run lẹ́nu ò sí nǹkan àmọ́ ọlọ́run ju Allah sì ní Allahu akbar táwọn wí táwọn kírun táwọn sọ náà nu Allahu akbar ọmọ ìgbà tó wí kí ló tó sùn nínú ìlú márùn ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù òun lè mérí kalẹ̀ fún òun sì gbàgbọ́ ọ gbọ́dọ̀ gbàǹkan mí gbọ́ yàtọ̀ sọ́lọ́ òun sì gbọ́dọ̀ gbàǹkan mí gbọ́ papọ̀ mọ́lọ́run ọ̀tọ̀ tún nìyẹn ẹlòmíì fọlọ́run ọba ní ninety percent ó sì fún òrìṣà délé wọn ní ten tó kù òun sínú àwọn àmànù ó dìgbà tí ọlọ́run ní yàrá tẹ́lẹ̀ àmọ́ olùkúlù fi sílìmí káàfà ọlọ́run ní ẹwọnú ìsìlámù pátápátá àkọ́kọ́ orígun ìsìlámù sí ni ṣahadatu allah ilaha illallah tọ́ ayẹn ti kílẹ̀ ọmọ ya ẹ̀kọ́ ọkọlà ewé lọ́pàá làṣẹ ìlà kò sí nǹkan kan tí máa jí nǹkan ṣe lẹ́yìn ọlọ́ òun nìkan náà lọ dáadáa wa gbogbo tó dà ní ọwọ́ ìrùkọ́ ìbáàdì ọlọ́run ni mo jẹ gàba lórí gbogbo ẹ̀ nǹkan kan ò lè mí kò lè dún àfi pẹ̀lú àṣẹ ìmí ọlọ́ ìgbàgbọ́ yìí ni ó jẹ́ káláwẹ̀ ọlọ́ni fàyín táàbù ọlọ́wọ́n bá ní tí wọ́n bá túbá wà á kọ́ ọmọ sọ̀láta wà á tàwù zakata lẹ́yìn náà tí wọ́n wọ́n kírun tí wọ́n yọ sàká fa ikhwanukum fi din nígbà náà wọ́n tó bẹ̀rẹ̀ màyà yín nínú ẹ̀sìn tí wọ́n bá túbá lẹ́yìn náà tí wọ́n wọ́n kírun lẹ́yìn náà tí wọ́n wọ́n yọ sàká nígbà náà wọ́n bẹ̀rẹ̀ màyà yín nínú ẹ̀sìn tí wọ́n bá túbá lẹ́yìn náà tí wọ́n wọ́n kírun tí wọ́n bá túbá kó ń bí kíni torí kíní kan bẹ̀ kó tó kàn òun náà ní gbàgbọ́ ọlọ́run bá yẹ tí wọ́n bá túbá kó òun náà àwọn gbàgbọ́ tí wọ́n ní tẹ́lẹ̀ táwọn àfa àwọn ti fi ṣe wọn lẹ́mìí táwọn bàbá wọn ti fi ṣe wọn lẹ́mìí tí wọ́n dogun bá nù dílé wọn tí wọ́n bá túbá ń bẹ̀ ọ àkàmù sọ̀lá tẹ̀sẹ̀ wọn kírun tẹ́bá wà wọ orúkọ islam pátá kí là kọ́kọ́ ṣàhádẹ́tò lẹ́yìn náà wà ìkọ́ ọmọ sọ̀lá ọkàn kankan kó tó kàrún òun náà ní gbàgbọ́ ẹ dákun tó rọ ọlọ́run ẹjẹ́ àtún gbàgbọ́ wa ṣe kọlọmọsà wọlé àánú rẹ wa gbogbo tí ń bá gbàgbọ́ jẹ pátá ọlọmọsà bá mú kó wa gbogbo nǹkan tí ń máa mú eruku tí máa fi dọ̀tí ìgbàgbọ́ nínú àwùjọ wa ọ̀pọ̀ rẹpẹtẹ jẹ̀mọ́ awa bẹ̀rẹ̀ wọn bá ọlọmọsà bá clean yẹn ọlọmọsà bá mú kó Ramadan ọba tí ń gbà wẹ̀ fún òun náà lọ́ba tó gbàgbọ́ ọlọ́ni làyín aṣọ́lákìtà làyà àbàtọ́ na amalu ọlọ́run bá ní kò sí bí ṣe rà nábì ṣe lè kọ́ pọ̀ tó nínú àwọn aṣẹ́rí tó bá ti ní nǹkan kan tó ń fún lẹ́tọ̀ọ́ mi làyà àbàtọ́ na amalu gbogbo ṣẹ́rí tó ṣe yọ́ bàjẹ́ ni ẹni bá wá gbà wẹ̀ tí yóò fẹ́ bọ́ọ̀lẹ̀ sẹ́mọ̀ pé ntọ́lọ́run sọ fún wa ni pé ìbáàdà rẹ̀ ó ṣe kí ni yọ́ bàjẹ́ ọlọ́mọ bàbá ìbáàdà wa jẹ́ gbogbo ń ta di ilé ta kó rọra àwọn kan tá a fi kọ́ ètò wa ní ṣọ́ọ̀bù ètò wà ní kọ́mpìnì ètò àrìmọ́lẹ̀ ẹ̀mí lọ́kọ̀ wà ká tó rí mọ́lẹ̀ ká lọ lè mú kó ń bẹ̀ bí wọ́n bá kú lérí ẹ̀ ọlọ́run nígbẹ̀sẹ̀ Allah tí dá ọ òun náà ni owó kírun fún gbogbo òṣòro rẹ pátá ọ̀dọ̀ rẹ̀ náà ló ṣe kíni ilé òkú lọ ètò wọn pè ní iyyaka na'budu nù ìwọ nìkan la máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ nìkan la kó bùkátà ẹni bùkátà tá a bá ní ẹni problem tá a bá ní ọba tá a fèrè kanlẹ̀ fún náà ló lè sọ́fẹ̀ sẹ́rí ìta ń darí lọ́bẹ̀ wọn wípé ẹ̀sà padà sọ́dọ̀ Allah iṣẹ́ àwọn anábì ọlọ́run nítorí pé tọ́ ọba ti dájúkọ Allah níta aláàdá ńlọ dájúkọ ọwọ́ akó lédè creator ọwọ́ ọba sọ́dọ̀ creation ọwọ́ máa rúpa ayé rẹ̀ sì ń da orí ibú tó ga tó kéèyàn ó mú nǹkan mi lẹ́yìn ọlọ́run kò sí òun lórí ibú tó ga jù oríire tó sì tó kéèyàn ó di ọlọ́run bá nìkan mú kò sí nítorí pé ìwọ àtọ́lọ́wọ́n bá yẹn oyè lẹ́jọ́ wà láyé Allah yẹn ní ọmọ bíi àbùkátà rẹ láyé tó bá wọnú sàárè Allah nìkan ni ó kù fún tó bá dijọ́ àlìkìyàmọ̀ báyìí tó bá nàró báyìí Allah nìkan ló dájú kọ lọ́mọ rẹ tí ì lọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ nítorí àdéṣì ti wá pé gbogbo ń tọ́lọ̀ ń dáná àwọn anábì ọlọ́run gbogbo wọn ni ẹ̀rọ ọmọ àbájá àlìkìyàmọ̀ táwọn àlọ́ lè bá wọn pẹ́ dákan ẹ̀ wa Muhammad sallallahu tabalẹ̀ ba anabi nàkọ́ sá anabi òfin ká máa lọ àlìjánná òun náà kọ́ wa lẹ́yìn lọ́dọ̀ aláàlì yóò wá fẹ́rí kalẹ̀ yóò mọ̀ wá bẹ wa yóò mọ̀ wá kí ọlọ́run yóò mọ̀ wá bẹ ọlọ́run yóò mọ̀ wá kí ọlọ́run ọlọ́run wọn kọ láwọn ọkọ̀ kàtẹ́nìkan gbọ́dọ̀ ẹ̀rí láyé wọ́n wà nílẹ̀ anábì máa fọkọ̀ ibẹ̀ mi kí n síjú àánú gbogbo àwọn tó wà lérí lérí lẹ̀ ló fi jẹ́ pé ìdí ọlọ́run ọba sọ́kàn ó ní àkọ́kọ́ oríire wa ọlọ́mọṣẹ́ ìṣàánú wa ẹlẹ́ẹ̀kejì nínú ìpalẹ̀mọ́ àlẹ́ ìdádù àṣẹ́hẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè mójútó àlàáfíà ara wa ṣe rí gbogbo abá ṣe wà yìí ṣe rí ẹ́ńjìnì ẹ́ńjìnì mọ́tò àti bọ́dì rẹ̀ wọ́n jọ lọ papọ̀ ni kẹ́ni kò ní ẹ́ńjìnì lòún fẹ́ ra ẹ̀wọ̀n ra bọ́dì àbí bọ́dì lòún fẹ́ ra ẹ̀ bá wọn yọ ẹ́ńjìnì kó kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bá ti béèrè irú ẹ̀ lọ́jà wọ́n ní bọ́yọ̀ ya wẹ̀rẹ̀ ni ẹ̀rí ara tá tí mánìyẹn wà ara yẹn láàfi gbàwẹ̀ ìmánì ni ọkọ̀ mọ́ndé ara kọ́ gbàwẹ̀ sẹ́ríkè eríkèríkè ààrẹ tá a bá fi gbà wọ̀ yẹn agbọ̀dọ̀ mójútó ńlá torí kí ààwẹ̀ wa kọ́ba ṣe kíni kọ́ba lè rọrùn láti gbà àlàáfíà ara wa ìlànà rìn fàásì sẹ́rí àlàáfíà ara wa ta wí náà ọ̀ràn àyàn ní ká mójútó gbogbo wa tí a wà nílẹ̀ báyìí kò sẹ́ni kan tí ò ní nǹkan kan tí ń rán èmi tí mo dún wájú mi mọ̀mọ́ tí ń ṣe mí lẹ́yìn ọmọ tí ọwọ́ á pọ̀ wọn lọ ó sì kéré jura wọn lọ ibẹ̀ nìkan ò ní ti ń rán ní akíyẹmí ààrẹ kò sóńtọ̀ ọlọ́wọ́n bá ní gbogbo yín láláàárẹ̀ èmi nìkan mo gbádùn gbogbo yín padà láláàárẹ̀ ṣé àwọn àárẹ̀ tó jẹ́ pé a lè lògùn sí tí àwọn yóò fi rọrùn fún wa dáadáa ká lè ṣe check up ká gbìyànjú ká gba àwọn oògùn tá a lè máa lò tí àwọn yóò fi ṣe kíni tó fi rọrùn fún wa èyí ni àárẹ̀ tí o bá ti kọjá àlà ṣe rí àárẹ̀ tí máa ń ṣe ni tó jẹ́ pé béèyàn bá gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ èyí lè jáde láyé àbí bẹ́ẹ̀ sì àárẹ̀ tí ń ṣe ni tó jẹ́ pé tí èèyàn bá gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ àárẹ̀ yẹn ò ní tètè lọ́bọ̀rọ̀ aburú yẹn ọmọ ìkírísì sí lára yẹn nítorí àwọn ọba sọ fún wa òun náà ní káfá wẹ̀ẹ́lẹ̀ ẹ̀yọ́ màá yá mi ọ̀tọ̀ ní imán oyé ọ̀tọ̀ ní ìmà ìmà ní máa ń jogún imán gbogbo ẹni tó wá ní imán oyé gbogbo ẹni tó ní mà yóò ní imán kì í ṣe gbogbo ẹni tó bá ní imán ní máa ní mà gbogbo ẹni tó bá ní iman yóò nímà kì í ṣe gbogbo ẹni tí ó bá ní iman ló nímà ẹni bá ti ní ìmà yóò nígbàgbọ́ ẹlòmíì wá nígbàgbọ́ tí ò nímà ibi tí ń lọ nìyẹn ọkàn gbàgbọ́ pé tó ọlọ́run yá gbá wẹ̀ ìmánì yẹn sì gùn kò sì gbádùn yọ́ọ́ máa wá gbá ọlọ́run sì ní kọ́ fà lẹ̀ nítorí wà ní ni pé ọlọ́run bá ní wọn máa ń ka anamari dọ́ ẹni bá rẹ̀ ọwọ́ alá sáfàr àbó ń ṣe ìrìn àjò ìrìn àjò tó lágbára fún ọ fa iddatu min ayyamin ukhar ọlọ́run ni má gbà àwẹ̀ sọ àwẹ̀ rẹ̀ dìgbà míì ẹni tó ní ìmánì tí ò ní mà yẹ wàá má gbà àwẹ̀ ìmà ilà á sì fi ìmà ní ìmánì ìmánì tí ò sí mà ń bẹ̀ àyìnbá kan yìí. wọ́n wa ní mánì fi ọlọ́run ní agbára Ramadan dé àṣọhùn nìkan lọ wá ní gbára gbogbo yẹn ń gbára kí ni ti yẹ iman àmọ́ kí ni màá sọ ọlọrun ní kọ́ bá àdó ma wá ní yóò ma wá yí ma ní ní àá kí ọgbà ẹni bẹ́ẹ̀ yóò súnmọ́ yìí sì ń jìnnà sọ̀rọ̀ ni bọ́bá kú àwọn àyẹ̀wò pé a ah, kọ́dà ó kù ìṣẹ́jú márùn-ún lẹ́jẹ̀ndà lẹ́nu ẹ̀ oye ó sì kú lérí ẹ̀ ẹ̀ lọ́dọ̀ kò rí bẹ́ẹ̀ tọ́rọ̀ gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu kéèyàn gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ni wọ́n ń pè ní imán kéèyàn kéèyàn ṣe ń ni pé ẹni bá ti rẹ̀ kọ́ fà wẹ́lẹ̀ ìtọ́lọ̀ ń sọ nìyẹn o àwọn ààrẹ tọ́jẹ́ pé kò lè jágbá rẹ̀ bí orí fífọ́ inú rúnrun malaria ibà obìnrin tó lóyún nú yàtọ̀ pé ọmọ inú ẹ̀ yọ máa jẹun òun náà máa jẹun obìnrin tí ń fọmọ lọ́yàn òun náà jẹun ọmọ rẹ̀ náà tó fa oúnjẹ lára ẹ̀ tálàáfíà rẹ̀ bá gbé e, ọlọ́run bá ní kọ́ fún àwọ̀ tó bá dẹ̀yìn rọ̀mọ̀dáhùn kọ́ máa wá san padà ìgbàgbọ́ tó gbádùn ṣẹ́ni kéèyàn máa wá fara ní rẹ̀ kọ́ lóun súnmọ́ èèyàn jìnnà sọ́lọ ni o ẹ̀yàn mayami abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí ń jẹ́ àárẹ̀ tí ò ní jágbáwẹ̀ ọlọ́mọṣà mú lọ fún wa ẹ gbogbo àwọn tí ọlọ́run bá tọ́ bá wá dánwò pẹ̀lú àárẹ̀ tí wọ́n lè fi gbàwẹ̀ kán ṣe sùúrù o lẹ́yìn Ramadan wọ́n tún san padà ọlọ́run wọlé agbára rẹ̀ ọlọ́run kọ́mọ́ṣà ẹ̀fọ́ ẹnì kọ̀ọ̀kan lálàáfíà ẹni tí ó gbàwẹ̀ pẹ̀lú àárẹ̀ Ramadan ó yé tó Ramadan tó bá jẹ́ pé àárẹ̀ yẹ lẹ́yìn Ramadan tó bá yẹlẹ kú ọlọ́run níbi láwọ̀ yẹn mọ́ àwọn agbọ̀n gbọ́dọ̀ bá gbà á nítorí pé kò wà ní situation tí ọlọ́run bá fi ṣàwẹ̀ dọ̀ràn yẹn lérí ẹ̀ àmọ́ lẹ́yìn Ramadan ara ti yá ní ti ń jẹ yín ti ń mu ní ti ń lọ́bi ìyàwó ní lọ́bi ìkómọ ní ti ń gẹ fìlà ní ti ń lọ ní kánká kí lẹ́yìn bí oṣù mẹ́fà ọwọ́ jáde láyé kò sí sáwọ yẹn ah. ànábìrin máa ń máa ta wà á lè sọ́ọ̀mù sọ́ọ̀mù àánú wàlíyù irú ẹni bẹ́ẹ̀ àwa tá a pín ogún la sake láti la pin àwẹ̀ tó baje abela Allah subhanahu wa ta'ala kọ́lá masa shanu wa fastaghfirullah innahu wal ghafurur rahim. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in ikhwatal iman ashhadu an la ilaha illa allah wa adu la sharika la wa ashhadu anna muhammad abduhu wa rasuluh هناك عباد من عباد الله ابتلاهم الله بأمراض مزمنة لا يرجى برؤها àwọn kan bẹ nínú àwọn ẹrú ọlọ́wọ́n ọba wa tí ó jẹ́ pé ọlọ́wọ́n ọba ọba aláàánú ni ó dá wọn wò pẹ̀lú àárẹ̀ tí è san bọ̀rọ̀ àmàgbà tí ó san nígbà míì dókítà sọ pé tó aláàjì aláàjà tó àfà umu sista broda tó ẹ mà lè bẹ̀ lọ́hùn nítorí mú yìí kì í sábà lọ bẹ́ẹ̀ ni tó ní ọ́sà àwọn ọ̀sà chronic ọ̀sà Allahu Akbar onítọ̀hún ọlọ́run ti dánwò ìgbà tí wọ́n máa ń gbádùn tí wọ́n máa ń lálàáfíà nígbà tí wọ́n bá sùn tí wọ́n bá ti jí báyìí ìbá àjòrò ìbá àjọsàn wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà nù ọlọ́mọṣẹ́ àmì ni àwọn ará yìí sábà lọ bọ̀rọ̀ stroke eléyìí náà kìí sábà lọ bọ̀rọ̀ àtàwọn ará mi náà tọ́jú pé ọlọ́ọ̀ni kan lọ́mọ okọ̀ ẹ̀ àmọ́ tí dókítà ti kọ̀nfàmù pé àárẹ̀ yìí kò lè jẹ́ ẹgbà wẹ̀ tí ó náà ń pè ní mùsùlùmí náà tá tí ó tọ́jú pé ọ̀pọ̀lọpọ̀ sábà máa ń bá kú ní àfẹ́ńtọ́lọ́mọ́sàn irú oye kò lè jẹ́ kó gbà so o lè san lẹ́yìn Ramadan níbo la mọ̀tá kò lè san lẹ́yìn Ramadan náà irú àárẹ̀ irú àárẹ̀ kò ní gbà wẹ̀ ní Ramadan kò sì ní gbà wẹ̀ lẹ́yìn Ramadan àánú látọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ ni o tọ́ba taraba wẹ̀ tí wọ́n sì ní tọ́ba gbà ó kú ọ̀bẹ̀rù ọlọ́run o kọ́dà àti bọ̀tán rẹ àtàwọn ọmọ ẹ àtàwọn ìyàwó ẹ àtàwọn ẹbí ẹ ọ̀dájú ni ọ́ ọlọ́run wọlé atẹ́kọ̀tọ́lù anfusakum ọlọ́run bá ní ẹ má pa àwọn èèyàn kọ́dà ẹ má para yín ẹni bá pa rẹ̀ ilé ìwọ náà lọ́run ni nítorí pé ẹ̀mí rẹ̀ wọ́n kó ní ọlọ́run lónìí sọ̀hábà kan ní àwọn sọ̀hábà tí wọ́n wọlé sójú ogun wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pẹ̀lú ànábì àlọ́lá àlọ́sọ̀lá anabi ní àwọn yẹn máa tán fọlọ́n àwọn yẹn ti lọ́dọ̀ ọlọ́run báyìí nítorí islam wọn wá dárúkọ arákùnrin kan wọn ní eléyìí náà wà ń bẹ òun náà ti dọ́mọ àlùjẹ́nà báyìí anabi lọ́mọ aná ni ọmọ aná o ẹni tí a jọ kú ń lé òun kàn bẹ láàrin àwọn òkú tí wọn kó kalẹ̀ yẹn anabi lọ́mọ aná lòun ọ̀kan náà wọn sàbà anabi kí ló ṣẹlẹ̀ anabi ní òun lọ́ parẹ́ ẹ̀mí ò tí ì bọ́tá lọ́rùn òun lọ́ parẹ́ ọ̀gá náà àwọn sàhábà lóun wá wá wá láàrin àwọn òkú tán kó kalẹ̀ òun wá wá títí tóun fi kàn án òun wá rí pé nígbàtí tí ìnira yẹn pọ̀ fún ọwá kí ọ fi ìdí ìdà ìdí ìdà ó fi lélẹ̀ nígbàtí tí fi ìdí ọ̀bẹ gúnlẹ̀ fi gúnra rẹ̀ ń kùn ẹ̀mí wá bọ́ pátápátá nígbà ni ò lè para rẹ̀ ní tó ṣe pé eh, fi jẹ́yà náà nídìí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti ní àwọn àárẹ̀ tó lágbára báyìí kó fàwọ̀ ẹlẹ̀ o ọlọ́ni wa alẹ́lẹ́dínà yóò ti kú nà ọlọ́ni gbogbo àwọn tipa àwọn káwẹ̀ rárá fídíyàtún tọ́ àmú miskin fídíyà ní káwọn ò ṣe oúnjẹ wọn fi rọ́pò àwẹ̀ wọn oúnjẹ ayàkọ́ àmọ́ kàyọ́ nínú bákàrà lọ́wọ́ ọlọ́ni oúnjẹ oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n ó ti ó lè máa oúnjẹ kọ̀ọ̀kan jọ́kọ̀ọ̀kan wáṣíwò ó lè kó gbogbo oúnjẹ yẹn papọ̀ ọgbọ̀n kó fún àwọn tálíkà lẹ́ẹ̀kan náà tí wọ́n bá ti jẹ́ ìwọ náà ti wà nínú aláwẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹnì kejì tí wọ́n ní òun náà ó tún ṣe bẹ́ẹ̀ tọ́jẹ́ pé òun náà kò ní gbà Ramadan kò sì ní san padà òun náà arúgbó bàbá arúgbó tọ́jẹ́ pé àwẹ̀ àbí àgbà ó ti sọ àárẹ̀ ni gbogbo àwọn wa kò sí ètò ní máa pariwo ẹsẹ̀ tó máa pariwo ẹ̀yìn máa pariwo gbogbo àwọn wa tó wà nítorí pé àgbàgbà ààrẹ ìyá di one wọ ninety five ìyá di one hundred ìyá di ti eighty nígbà míì kan seventy five ẹlòmíì ti di kẹlẹ́ tí àgbà yóò jẹ́ kó lè gbà wẹ̀ ìjàmbá yóò dàgbà sí ni kò lè gbà nù Ramadan ṣé ó lè gbà lẹ́yìn Ramadan ètò tó ń dàgbà sí lẹ́yìn Ramadan mi kò lè gbà lẹ́yìn Ramadan náà ẹni yí àtẹni tí ó láàárẹ̀ tí ó lè lọ́mọ yẹn ipò kan náà làwọn méjèèjì wà nítorí wọn sọ fún ọba arúgbó àti arúgbó yẹn ni pé fídíyà tó ń tọ́ àmú miskin sọ fún ìyá rẹ̀ àti bàbá ẹ̀ bàbá ìyá àgbájídé ẹ̀ má gbà rẹ̀ o tọ́ba lágbára àti gbà ọ lágbára náà nù tí ọba ti lágbára àti gbà kọ́mọ́ gbà bá sọ̀rọ̀ oúnjẹ lòun náà fi rọ́pò àwẹ̀ rẹ̀ oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n níta ń sọ yìí kálíbà pèpèà fún Ramadan kí gbogbo wa kálíbà àmọ́ àwọn tó yẹ kó gbà wà àtàwọn tó yẹ kó ẹ wá rí fídíà yìí oúnjẹ yìí yóò oúnjẹ plate rice kan àbí èso àmàlà àbí èso ẹ̀bà kan ìjọ kan àwẹ̀ kan oúnjẹ kan fáwẹ̀ kan tó bá jẹ oúnjẹ ṣíṣe tó bá jẹ oúnjẹ tútù la fẹ́ lò àwọn àfáwà wọn ni nísìsiyìí sọ́à ìdajì jìríkà nábì ni wọ́n ń pè ní sọ́à sọ́à ànábì náà ní jìríkà tiẹ̀ ẹ wá rí ìdajì ẹ̀ ìdajì ẹ̀ yóò jẹ́ agolo mílìkì méje agolo mílìkì nínú rice nínú ẹwà nínú gaari nínú sẹ̀mó nínú wheat nínú èlùbọ́ nínú flour gbogbo nǹkan tá a máa ti ń méje méje ni wọ́n máa jẹ́ ààwẹ̀ fẹ́ni tí ò lágbára rárá bàbá aláàárẹ̀ ẹlọ́jọ́ pípẹ́ àti ìyá arúgbó mílìkì ráìsì méje méje àbí gàrí ní pápákà ní gàrí ní máa torí òun tó ń lọ ọdún tọ. méje òun náà làwẹ̀ kan méje méje lọ́nà ọgbọ̀n ṣé ẹni bá ti yọ fún ìyá nì òun náà ti darapọ̀ mọ́ wa eléyìí ni ẹ̀sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí ẹ̀sìn wa ẹ̀sìn rọrùn kò fẹ́ wàhálà rárá fún wa kọ́lọ̀ mọ́sàbà dé àwọn arúgbó ọlọ́run jí wọn láti bọ̀ tán dáadáa o níparí ọ̀rọ̀ mi ẹ̀rí gbogbo àwọn ọmọ kéékèèké táwọn náà lágbára ẹ má tú láàsì wọn gbà wẹ́ o tọ́ba sì gbà á tọ́ba lóhùn ṣetán lóhùn ọjà alágún ó ṣetán náà

ó ti dọ̀nà yẹn kọ́ gbààwẹ̀ ìbájọkùn ó fi fifty years ṣeré ó ti tó fifty years tó ká fi ṣeré jọ́mọ̀ ìlànà ìlú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ọmọ yẹn tí ìbájọkùn ní máa ti da àtọ̀sára lójú oorun ti ń lálà ọwọ́ da sípàmù sára tẹ́yìn náà rí pé a ah, eléyìí yàtọ̀ sítọ̀ àtọ̀lélẹ̀ ó ti bàlágà ọmọkùnrin àbóbìnrin tí máa ti nírun lábẹ́ wọn náà lọ sọ fọmọ rẹ pé ọyá lọ lè jẹ́ kí ara rẹ tó bá ní òun ti nínú ń bẹ̀ ah ó ti bàlágà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni obìnrin tí ti ṣe menstruation ìbá àjọmọ ọdún mẹ́tàlá ìbá àmọ́ pé mẹ́ẹ̀ẹ́dógún tí má ti ṣe menstruation ó ti bàlágà ìbá àjọmọ ọdún méjìlá ó ti bàlágà náà lásìkò yìí ọlọ́run ọba ṣiṣẹ́ sí fáìlì dandan ni kó gbàgbọ́ dandan ni kó kírun dandan ni kó yọ sàká tó bá lówó dandan ni kó lọ hajj tó bá lówó dandan ni kó gbàgbọ́ Ramadan tí ọba wa gbà tí bàbá yẹn ń wòran àbí ìyá yẹn ń wòran àwọn méjèèjì wọn jọ dodo wọn jọ ọlọ́wọ́n bá wọn nítorí pé ọlọ́wọ́n bá ńlá ó wọn sọ́dọ̀ wa ká wọn ni nídìí bẹ́ẹ̀ ọlọ́mọṣà wọlé agbára gbogbo àwọn ọmọ ọlọ́mọṣà jẹ́ wọn dàgbà wọ́n ní tí ìmá fi ń kọ́ra lọ́mọdún méje mẹ́jọ wọ́n ní kò burú wọ́n ní àwọn sọ̀hábà náà máa fi ń kọ́ àwọn ọmọ wọn tọ́wọ́ sì ti pé ní ọ̀dọ̀sán wọ́n nìkan ó sínú wọ́n nìkan ó jẹun nítorí pé tí ìmá fi ń kọ́ra bẹ́ẹ̀ tọ́wọ́ wá dìgbà tí ó fi pé ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún àbíjọ́ fi bàlágà kíní ó ti máa la àwẹ̀ òní nira fún láti ṣe kíní láti gbà àmọ́ ìmọ̀ fi kọ́ tawí ìṣọ̀rọ̀ àyà tọ́ba lóun ọgbà kọ̀gbà náà nù tọ́ba sì lóun ṣiṣẹ́ wọn ọjà wọn ni ẹ̀jẹ̀ ọjà nítorí pé ọlọ́run ọba ò ṣe lọ́ra yàn fún nítorí ọlọ́run ọba Allah nínú àánú Allahumma ballighna Ramadan ọlọ́mọṣájú Ramadan náà ọba Allahumma ballighna Ramadan ويسر صيامه وقيامه وأعماله وتلاواته اللهم عيد علينا عواما عديدة وأزمنة مديدة اللهم متعنا بالعافية التامة